النار أنزله حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم ثم يتولى فريق منهم ثم يتولى فريق منهم وهم معرضون ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير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 واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد adúpẹ́ fún allah subhanahu wa ta'ala ọba tí ó ṣọwa tó ṣọwa kò títí di àsìkò yìí a dúpẹ́ fún pẹ̀lú rírí ramadan àti bíbá adébi tí a bá dé yìí à ń bẹ lọ́wọ́n ọba kí ó fẹ́ ṣe àlékún gbígbàdúrà fún wa nínú oṣù náà gbogbo àwọn tí a ti ń béèrè lọ́dọ̀ ọlọ́run ṣáájú ká tó wọnú oṣù yìí abẹ́lẹ́ gbogbo àwọn nǹkan náà kọlọmọsẹ́ ìgbà fún wa gẹ́gẹ́ bí àdúrà fi oore náà lé wa lọ́wọ́ àwọn tí à ń wáṣọ kú ń bẹ̀ nínú àwọn aburú gbogbo ìran yòówù kó jẹ́ nínú àwọn ìran aburú àbí àdánwò àbí ìdààmú àbí wàhálà eléyìí tí à ń bá yí àbí ìṣòro ní tẹ̀síwájú lórí tafsiru suratu ali imran tí í ṣe qur'an ẹlẹ́ẹ̀kẹta yẹn ní súra ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn súra al-qur'an al-karim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم الجميع شهد الله أنه لا إله tẹ̀síwájú láti àyà 18 ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ní shahid allah dájúdájú allah ń jẹ́rìí annahu wípé dájúdájú la ilaha kò sí olùjọ́sìn fún lódodo tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn láti máa jọ́sìn fún illahu àyàfi òun nìkan. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń fi ìjẹ́rìí rẹ̀ nílẹ̀ ń bí wípé òun olúwa tó ń dá wa òun ń ṣe ẹ̀rí òun ń jẹ́rìí fún àwa ẹ̀dá òun wípé kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lótìtọ́ àti lódodo tá a gbọ́dọ̀ máa jọ́sìn fún tó yàtọ̀ sí a gbọ́dọ̀ jọ́sìn fún gi a bọ ọ̀pẹ̀ a bọ òkúta a bọ omi a bọ irin a bọ ànábì Ọlọ́run Aisa ni Musa ni Malaika ni Muhammad ni àbí èyíkéyìí inú àwọn tí wọ́n já wọn àáfà tá à ń pè ní wòlíì Ọlọ́run ọba lòun nìkan níjọ́sìn tọ́ sí òun ẹ̀rí fi ọlọ́run ọba jẹ́ sí ìjọ kan ṣoṣo rẹ̀ níbi ìjọsìn òun náà ni iqamatu dalail wal barahin bi ayatihi wa makhluqatihi òun náà ni gbígbé tí ọlọ́run ọba gbé kalẹ̀ tó gbé dìde àwọn àmì àwọn ẹ̀rí àwọn òye àmì tí ọlọ́run ọba gbé kalẹ̀ nínú ayé àti ìtọ́lọ́run ọba gbé àwọn òjíṣẹ́ ọlọ́run tá a bá wo a rí pé nínú àwọn àyà tó ti ṣíwájú àyà eighteen yìí ọlọ́run ọba sọ fún wa sísọ alukur'an kalẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam walukur'an shahadatun ala tawhidillah alukur'an tọ́lọ́run ọba sọ kalẹ̀ ẹ̀rí ni lórí pé a gbọ́dọ̀ máa jọ́sìn fún allah bákan náà ọlọ́run ọba tún sọ fún wa nínú àwọn tọ́lọ́run ọba sọ bí ìjà ṣe lọ ogun ṣe lọ láàrin anabi àtàwọn ìjọ rẹ̀ pẹ̀lú àwọn tí won já wọn lawon láwọn àgbààgbà wọn àtàwọn ọmọ ẹlẹ́yìn wọn àti àwọn tí ọlọ́run ọba kún lọ́wọ́ tọ́lọ́run ọba fún lójú ogun náà pẹ̀lú pé ọlọ́run ọba ní kí wọ́n ṣẹ́gun eléyìí náà ń jẹ́ ẹ̀rí tọ́lọ́run ọba fìdí ẹ̀ múlẹ̀ fún wa wípé inna ẹni tí bá máa ṣe ìrànlọ́wọ́ fún ọlọ́run lọ́lọ́run máa ṣe ìrànlọ́wọ́ fún wàláhù yu'ayyidu bi nasrihi man yasha ẹni tó bá sì wọ ọlọ́run lọ́lọ́run ọba máa ní kó ṣẹ́gun ẹnìkan ò sì ní ṣẹ́gun àyàfi ẹni tó jẹ́ ẹni ọlọ́run tó ìṣẹ́gun anẹ́gbọ́n Muhammad sallallahu alayhi wa sallam tó ṣẹ́gun àwọn kèfèrí ó àmì àti ìtọ́ka àti ẹ̀rí tọ́lọ́run ọba gbé kalẹ̀ láti máa bí júwe wípé ẹ̀ńtà nábì ń pèpè sí òun náà ni ojú ọ̀nà tá a gbọ́dọ̀ máa bẹ lórí ẹ̀ tí í ṣe ìmájọ́sìn fún Allah nìkan ṣoṣo. bákan náà nínú àwọn àmì tí ọlọ́run ọba tún ṣe àfihàn rẹ̀ láti lè jẹ́ ká mọ̀ pé kò sí ẹlòmíì tá a gbọ́dọ̀ máa jọ́sìn fún yàtọ̀ sí Allah òun náà ni al-khalq dídá àwọn ẹ̀dá. a rí pé àwọn àyàtù tó ti kọjá nínú tafsiri sura yìí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sọ fún wa pé huwa alladhi yusawwirukum fil arham kayfa yasha ọlọ́run ọba ní bẹ́ẹ̀ ṣe rí òun ló ń dá yín bẹ́ẹ̀ nígbà tẹ́ ń bẹ nínú oyún nínú ìyá yín òun ló ń dá yín ló ń ṣẹ̀dá yín ló ń yọ ojú ló ń yọ imú tó já pé eléyìí kò sí ẹnìkan tó lè jiyàn rẹ̀ kò sẹ́nìkan tó lè sọ wípé nǹkan mi ń bẹ tó dá òun gbogbo táwọn èèyàn ń jọ́sìn fún yàtọ̀ sí Allah kálukú wọn náà ò lè fi dídá wọn ti sọ́dọ̀ wọn torí pé àwọn náà gbà pé kò sẹ́nìkan tí ó sọ pé òun ṣe nǹkan kan àfi kó já sí pé ntọ́lọ́wọ́n ọba dáná ní í sìn béèyàn bá mú igi kan tó bá wé e lásọ yíká ó ní tó ń bọ nìyẹn a rí i pé irú igi òun pọ̀ nínú igbó tí wọ́n ń là fi dáná tí wọ́n ń là fi kanlé irú igi yẹn pọ̀ nínú igbó tó já sí pé kò ní wúlò kankan ju kó kàn wá lọ tòbí yẹn bá sọ pé irin nǹkan ló ń kójọ ní bóyá àwọn irin ẹ́ńjìnì mọ́tò kan ní ó kójọ tí ó máa ka polé lórí tí ó máa tọ́ ka òkúrọ̀ lé lórí tí ó ní tó ń bọ̀ nìyẹn. bí yẹn bá ti sọ wípé ànábì ọlọ́run kan náà lòun bá ń sìn ànábì òun náà yóò padà máa fi rinlẹ̀ pé ànábì yẹn tún ní ìyá kan bí àwọn tí wọ́n pe ànábì Ìsá alayhi salatu wassalam tí wọ́n ń pè lọ́lọ́run ni Mariam àwọn náà fi rìn lẹ́bẹ̀ẹ́ ṣùgbọ́n àwa mùsùlùmí à ń tẹ̀lé ànẹ́gbọ́n Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú gbàgbọ́ wa sí gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n ti ṣíwájú síbẹ̀síbẹ̀ náà ní ànábì tá à ń tẹ̀lé wọn tó jẹ́ Muhammad ọmọ Abdullah àpè lọ́lọ́run a sì gbà kó lẹ́tọ̀ọ́ àti máa jọ́sìn fún un bó fẹ́ bá bá tiẹ̀ ráwọn kan nu wa yìí àti àìmọ́ bá ń pè lẹ́sìn tó àti àìmọ́ àti ìṣẹ̀sìn tó táwọn náà ó máa fi ànábì ṣùgbọ́n ẹ̀rí inú wa tí ó máa takùn wọn pé áá ah, ànábì kọ́ lọ́lọ́run tá a máa pè tẹ ẹ bá rí yẹn kan ni wọ́n á sì ti máa sọ pé kí wọ́n á máa wá fún un lówó kó wá fún un lọ́mọ inú wa náà lẹ́ẹ̀ ti rẹ́ni tí ó máa takùn pé rárá Muhammad kọ́ ni máa ń fún yàn lówó ni máa ń fún yàn lọ́mọ tẹ ẹ bá rí yẹn kan tí máa ń pè Muhammad pé kó wá fún un lálàáfíà kó fún un níwòsàn kó fún un nígbàlà inú wa náà lẹ́ẹ̀ ti rẹ́ni tí ó máa sọ pé rárá Muhammad kọ́ ni máa fún yàn nígbàlà ni máa fún yàn níwòsàn Allahu tó ọlọ́run ọba dáàbò bò ó débi wípé láǹtẹ̀jì tẹ́mi àùmẹ́tì àlẹ́dọ̀lẹ́àlẹ́ kàmàkọ́ọ̀lẹ̀ nàbí sallallahu alayhi wa sallam. anábì láwọn àlèhùnmọ̀ òun wọn ò ní panu pọ̀ lórí àánú kó wá já sí gbogbo wọn wá sùn wọn wá kọrí síbi kan náà gbogbo wọn máa wá ṣìnà lọ kò wá ní sẹ́nìkan tí ó ṣẹ́rí ẹnìkan padà tí ó máa fa ẹnìkan lókun padà pé ibi tó ń lọ inú ìgbẹ́ni kò ń bẹ̀ tí ò wá ní sí anábì ni kò ní rí bẹ́ẹ̀ kọ́mọ ẹ má fi ọmọ fi ẹ̀jẹ̀ ní òde tó máa tẹ̀ sí òkú rẹ̀. so kò wá ní sí ẹnìkan tó já sí pé yóò máa wá pè wọ́n padà pé bẹ́ẹ̀ ti ń ṣe òun ibi tẹ́ ń lọ òun ìgbẹ́ni rárá ọlọ́run ọba ògbé ìsìláàmù kalẹ̀ báyìí ìyẹn ló fà tó já pé mùsùlùmí tẹ bá béèrè pé ta ló dáa kò ní sọ pé muhammad yóò ní allah táwa ni allah yóò máa júwèé pé allah ò tó rán muhammad sí wa tó ń jó jíṣẹ́ tọ́lọ́wọ́n ọba rán sí wa àti bó bá ṣe lágbọ́yé ẹ̀sìn rẹ̀ sí. so àwọn kàrọ̀ nínú yìí látara pé ọlọ́run ló dá wa ó wá dá wa àwa ń dàgbà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà tá a wà nínú oyún ìyípadà ń bá wa látara ètò ọlọ́run àtúndélé ayé wọ́n bí wa kalẹ̀ lọ́pọ̀ lòó tó já pé ìwọ̀nba náà gbọ́dọ̀ gbé wa mọ́ tí ò ní jẹ́ ìnira béèyàn bá fún wa mára jù gan ẹ̀mí lè bọ́ látara ẹ̀ ọlọ́run wa ní ká máa gbatẹ́gùn ká máa gbòòrùn ká máa gbòòrùn gbogbo ẹ̀ wá ń develop àwa ń dàgbà à ń dàgbà à ń dàgbà ojú tí ò rí ó padà di pọ́n rí etí tí ò gbọ́ ó padà di ń gbọ́ ẹnu tí ò lè sọ̀rọ̀ ó padà di páyà àwa náà ń wí nǹkan ẹsẹ̀ tí ò lè rìn ó padà di pọ́n náà padà ń gbé ó padà ń tọ́ka sí wípé ọlọ́run ọba tí ó mójútó wa tó rè wáyìí òun náà lọ́ba tó yẹ ká máa jọ́sìn fún lóun nìkan ṣoṣo torí pé òun nìkan ló dá wa òun nìkan la lámójútó wa òun nìkan la lólùdarí wa òun nìkan náà ló yẹ ká máa jọ́sìn fún so gbogbo àwọn nǹkan ń jẹ́ nínú àwọn barohin walbayanat walayatu lẹ́tí akọ́mọ allah subhanahu wa ta'ala ala tawhidihi àwọn ìtọ́ka àti ẹ̀rí tọ́lọ́wọ́n ọba gbé kalẹ̀ lórí pò nìkan lágbọ́dọ̀ máa ṣe kí ni lágbọ́dọ̀ máa jọ́sìn fún sólè ń jẹ́ ẹ̀rí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bákan náà ọlọ́run ọba ní wal màláìka àwọn màláìka náà jẹ́rìí pé kò sí olùjọ́sìn fún mi ìmá àyàfi Allah nínú òṣìṣẹ́ àwọn màláìka wọn àní nǹkan míì tí wọ́n ń sì ju ọlọ́run ọba Allah lọ ọlọ́run ọba ròyìn wọn nínú alukur'an pé la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun hadha tamamul istislam wal inqiyad eléyìí jẹ́ òpin ìjuwọ́lẹ̀ àti ìgbàfà pé ibi téèyàn bá bá tìyàn sí kéèyàn ó sà lọ́dẹ̀ kó má yarí kó wọn lọ bọ́lọ̀ ń ṣiṣẹ́ dáhùn màlẹ́kà nìyẹn sọlọ́ ń dá wọn lẹ́dàá tó já sí pé ọlọ́run ò ní sọ fún wa pé ṣe kó wá ṣe nǹkan mi kò ní ní má ṣe kó wá ṣe kó wá ṣe tán ní kó má ṣe rárá sọlọ́run ọba dá wọn lẹ́dàá tó já sí pé àdámọ́ wọn completely tán yányán òun náà ni ìtẹ̀lé àṣẹ ọlọ́run ipò àṣẹ ọlọ́run má ìjìnà sí tọ́nà bá ní ká má ṣe bí màláìka ti rí nìyẹn so àwọn náà ń tẹ́lẹ̀ yìí wọ́n fi àìṣesí wọn yìí ń jẹ́ ẹ̀rí wípé Allahu nìkan ṣoṣo la gbọ́dọ̀ máa jọ́sìn fún torí pé àwọn náà ò lẹ́lòmíì tí wọ́n ń gbọ́dọ̀ sí lẹ́nu tí wọ́n ń tẹ̀lé àṣẹ rẹ̀ tójú náà nílọ tójú Allah ọlọ́run wá ní wa ulul ilm ọlọ́run ní àti àwọn onímímà àwọn ulul ilm àwọn onímímà àwọn náà jẹ́ olùjẹ́rìí àwọn tí wọ́n jẹ́ onímímà òdodo tá à ń pè ní ìmà gangan àwọn náà ń jẹ́rìí pé kò sí ẹlòmíín tá a gbọ́dọ̀ máa jọ́sìn fún àyàfi Allahu nìkan ṣoṣo. so qa'iman bil qist gbólóhùn qa'iman bil qisti gbólóhùn yẹn ń sọ ìṣesí Allahu fún wa ni. So, bí ọlọ́run ọba ṣe ìṣesí tí ọlọ́run ọba wà tó fi ń ṣe ìjẹ́rìí àwọn àfa àwa níta bá wá fẹ́ dáa padà àwa sọ wípé ṣáhìdà Allahu qa'iman bil qisti annahu la ilaha illa huwa ṣáhìdà Allahu bil qisti ṣáhìdà Allahu qa'iman bil qisti annahu la ilaha illa huwa. ìyẹn ni kí ọlọ́run ọba ń jẹ́rìí qa'iman bil qisti. ó ń jẹ́rìí lẹ́ni tó dúró pẹ̀lú déédéé àti òdodo pé kò sí nǹkan kan tá a lè máa nìkan so èyí ń sọ hálù ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ́run ọba ṣe ti wà tó níbi ìjẹ́rìí rẹ̀ ó ń sọ fún wa ni. Naam. ọlọ́run ọba tó wá dá gbólóhùn yẹn padà lẹ́lẹ́kejì ẹ̀rí yẹn ń tà ń jẹ́rìí lé lórí ọlọ́run dá padà lẹ́lẹ́kejì ọlọ́run ọba ní la ilaha illa huwa kò sí olùjọ́sìn fún kan tó lẹ́tọ̀ sí jọ́sìn lódodo àyàfi Allahu nìkan ṣoṣo. huwa al-aziz al-azizu al-hakim Allahu tó jẹ́ al-aziz ọba tí ò sí nǹkan kan ti máa dá alágara ọba tó ní ìkápá àti ṣe gbogbo nǹkan tí ó sì sí nǹkan kan tó lè tó lè yíwọ́ fún láti ṣe àbí tó lè jẹ́ ìnira fún láti ṣe alhakim ọba ọ̀jọ̀gbọ́n náà nínú àyà yìí àwọn nǹkan kan ń bẹ tó já sí pé a gbọ́dọ̀ máa pàtàkì rẹ̀ nínú àyà yìí nínú àwọn tá a gbọ́dọ̀ máa pàtàkì ẹ̀ àyà yìí gẹ́gẹ́ bí àlùfáà wa ìkànnì àwọn al-mufassirun asheikh abdulrahman saadi rahmatullahi alayhi wọ́n ní wà fi hadhihi al-ayati dalilun ala sharafi al-ilm min wujuhin kathiratin minha wọ́n ló ń bẹ nínú àyà yìí àwọn ìtọ́ka lórí ọlá mímọ̀ ọlá ìmọ̀ ṣùgbọ́n síwájú bẹ́ẹ̀ wọ́n ní fàfíhì dẹ̀lílù náà alẹ́ annaman lam yẹ́sì fi ilmi tawhidi lahadi ilhalati falẹ́sẹ̀mìn olùlẹ̀ẹ́n ẹni tó bá já gbé ìmọ̀ tawhidi máa ká sọlọ́ lọ́kàn ká gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí ò bá ti máa dé irú ibi tá a wí yìí kó nímọ̀ débi wípé a lè fún nǹkan mi yàtọ̀ sí Allah ẹnìyẹn ò tí ì wọnú àwọn olùlẹ̀ẹ́lì ò tí ì wọnú àwọn onímọ̀ ìyẹn ló fà tó ń jásí pé tá a bá ń sọ pé onímímọ̀ àwọn onímímọ̀ làwọn tó jásí pé wọ́n mọ̀ ó dá wọn lójú wọ́n sì ń pè pèsè pé kò sí nǹkan kan tó lẹ́tọ̀ọ́ láti máa jọ́sìn fún àyàfi Allah sọ̀hárì pé ìyẹn náà ní táwọn ànábì ọlọ́run ọba tó jẹ́ ìpìlẹ̀ tọ́lọ̀ torí ẹ̀ gbé wọn dìde àti tọ́lọ̀ torí ẹ̀ rán wọn sáyé ọlọ́run ọba ní wa laqad ba'athna fi kulli ummatin rasulan ani ibudullaha wajtanibu wajtanibu at-taghut sọlọ́wọ́n ọba ní torí àsìkò ọlọ́wọ́n ọba ní kuran lanka inú oṣù kuran yàtọ̀. ọlọ́wọ́n ọba ní dájúdájú àti ìrántí gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan arán òjíṣẹ́ sí wọn iṣẹ́ tá a sì gbé rán òjíṣẹ́ náà ni pé kó máa sọ fún wọn pé àní ibùdó lọ́ọ́ ha ẹ máa jọ́sìn fún Allah nìkan ṣoṣo wájú tẹni kò tọ àhó kẹ́ẹ̀sì jìnnà sí gbogbo nǹkan míì táwọn èèyàn bá ń jọ́sìn fún yàtọ̀ sí Allah gbogbo nǹkan táwọn èèyàn bá ń jọ́sìn fún yàtọ̀ sí Allah so eléyìí àyà tá a kà tán àyà eighteen nínú sọ́rọ́tọ̀ Al-Imran ó ń jẹ́ ká máa pàtàkì at-tawhid torí pé pàtàkì tàwíìdì ìjẹ́rìí ọlọ́run àti ìjẹ́rìí màláìkà àti tàwọn onímọ̀ ó ń jẹ́ ká mọ̀ pé tí wọ́n ń jẹ́rìí sí òun nǹkan tó tóbi ni ó dẹ̀ jẹ́ ká mọ̀ yìí pé ashraful ulum ilmu tawhid tá máa ń béèrè pé ìmọ̀ wo ni ìmọ̀ tó lọ́lá jùlọ nínú gbogbo ìmọ̀ tí yẹn máa ń mọ̀ òun náà ni ìmọ̀ tawhid ìmọ̀ ìṣọ́ ọlọ́run lọ́kàn èèyàn lè máa náhù ó lè máa sarfu ó lè máa bàlágà ó lè máa lugha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè máa usulul fiqh ó lè máa qawaidul fiqhiyya mustalahul hadith wa àti ntòyẹ ṣùgbọ́n téèyàn ò bá nímọ̀ yanjú nípa tawhid ẹnìyẹn ò tí ì ní ìmọ̀ tó lọ́lá jù téèyàn ò bá ní ìmọ̀ nípa tawhid ẹnìyẹn ò tí ì ní ìmọ̀ tó ní ọlá jù sọlọ́ fàtó fi á pé àkọ́kọ́ ọ̀mà tó yẹ kí gbogbo wa tá a gbọ́dọ̀ mọ̀ mọ̀ tí ò yọ àáfà àtẹni tí ò kéwúlẹ̀ òní ilmu tawhid ìmọ̀ tawhid tó ráwọn ìtọ́rọ̀ wọn torí ẹ̀ tàwíìdì yìí dẹ́ni ọlọ́run ọba òṣè ní ìmọ̀ àwọn onímọ̀ nìkan ìmọ̀ tí gbogbo ẹni tí ó bá sin lọ́hùn tó sì fẹ́ bá àánú ọlọ́run pàdé látara ìjọsìn tó gbọdọ̀ mọ̀ ní ìmọ̀ tàwíìdì ìmọ̀ ìṣọ́ ọlọ́run lọ́kan àgbọ̀dọ̀ má mà so nígbà tó já sí pé ọlọ́run àwọn òjíṣẹ́ sí wa ó dẹ̀ fi iṣẹ́ ra wọn ọlọ́run dẹ̀ ní iṣẹ́ tó ń fi ra wọn ọ̀gá rẹ̀ ní kíni àtàwíìdì ká jíṣẹ́ tàwíìdì fáwọn èèyàn tó túmọ̀ sí pé mo máa kí omi ò máa kí ó tàwíìdì wa gbọ́dọ̀ yanjú tá a bá jẹ́ gbogbo ohun tó bá ti jẹ́ ìjọsìn a gbọ́dọ̀ dá nǹkan papọ̀ mọ́ Allah nínú àwọn ìjọsìn ma nìkan la máa fún gbogbo ohun tó bá ti jẹ́ ìjọsìn nìkan la máa darí a darí so eléyìí a gbọ́ yìí. so ìjẹ́rìí ọlọ́run àti ìjẹ́rìí àwọn àti tàwọn onímọ̀ ó ń jẹ́ ká mọ̀ pé ìmọ̀ tawhid ìmọ̀ tó pàtàkì ni bákan náà àwọn àlùfáà wa ní ááyà ìgẹ́gẹ́ tó wá ń tọ́ka sí ọ̀la tó ń bẹ fún ìmọ̀ téèyàn bá wà àwọn onímọ̀ ẹ má gbàgbé pé a sọ fún wa pé ìmọ̀ tó lọ́lá jù ní ìmọ̀ téèyàn bá wà nínú àwọn onímọ̀ tó nímọ̀ nípa tó nímọ̀ nípa tó sì dúró tó sì lò ó tó pèpè sí ẹ àyà yìí jẹ́ ká mọ ọlá tí ń bẹ fún wọn ó jẹ́ àmọ́ ọlá tí ń bẹ fún wọn nínú ọlá tí ń bẹ fún àwọn onímọ̀ ni pé ọlọ́run ọba fi wọ́n jẹ́rìí sí ìjọ kan ṣoṣo rẹ̀ níbi ìjọsìn àti gbogbo àwọn ìròyìn ẹ̀ àwọn èèyàn pọ̀ nínú ẹ̀dá ọlọ́run olówó ń bẹ ọlọ́lá ń bẹ lọ́balọ́ba ń bẹ àwọn onípò ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọlọ́run ọba ò ní wà wà ulul mulki kò sọ pé àti àwọn àwọn àwọn onípò àwọn ọlọ́balọ́ba kò sọ pé wà ulul mali kò sọ pé àti àwọn olówó balqala ish ọlọ́run ọba ní wà ulul ilmi àti àwọn onímìmà sùpàhádà daliluna ala sharafil ilmi wà sharafi ahlil eléyìí ń jẹ́ ẹ̀rí lórí ọlá tí ń bẹ fún ìmà àti àwọn onímìmà ọlá tí ń bẹ fún ìmọ̀ àti kíni àti àwọn onímọ̀ ìkànnì àwọn àfa ó ní ọ̀dìṣàràfà lọ́hù ahàlẹ̀lẹ̀ ìlmi wà fúdàkọ̀rù. بأنهم أمناء الله في الأمم بأنهم أمناء الله بأنهم أمناء الله في الأمم الله أهل العلم وافتقروا بأنهم أمناء الله لأنهم أمناء الله في الأمم ọlọ́run ọba gbé iyì àti àpọ́nlé ó ṣàpọ́nlé fún àwọn onímímà lára ń tọ́lọ̀ fi ṣàpọ́nlé fún àwọn onímímà náà nírú àyà yìí pé ṣahidallahu annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilm àwọn àyà mi tí wọ́n ń bẹ tí ń tọ́ka sí pàtàkì àwọn onímímà so ọlọ́run ọba ṣe àpọ́nlé ó ṣe iyì ó gbé iyì fáwọn onímímà wàfùtàkàrù inú àwọn onímọ̀ náà wá ń dùn àní sọ pé wọ́n ń ṣe fáàrí torí fáàrí ò dáa wàfùtàkàrù wàfùtàràhù wàfùtàhàjù inú wọn wá ń dùn pé àwa náà dúpẹ́ bá a tiẹ̀ lówó bá a tiẹ̀ jọba bá a tiẹ̀ nípò ìmọ̀ta ní ọlọ́run ọba pàtàkì rẹ̀. Òmànà ọlọ́ọ̀hìn délé òmàmí. لأنهم أمناء الله torí pé àwọn onímọ̀ ọ̀mọ̀dá ọlọ́ọ̀hì fìlì ọ̀mọ̀mì àwọn أوان àwọn trust àwọn àwọn sẹ́kẹ́tìrì ọlọ́run àwọn alámọ̀nà ọlọ́run lórí ilẹ̀ kí náà ń pè lámọ̀nà òun náà ni trust nǹkan tá a gbé léèyàn lọ́wọ́ pé bá ń fi pamọ́ àbí bá ń fi jíṣẹ́ tẹ́nì òun ò sì ṣe kí ni tí ò tí ò jẹ tí ò jẹ bá mi. ìyẹn ló fà tó fi á pé kéèyàn tó lè jẹ́ kó tó lè máa wà nù àwọn alòlẹ̀ ẹ̀lmì ó gbọ́dọ̀ jẹ́ni tí ó ní àmánátù àmánátù àlẹ́ẹ̀lmíyà kí náà pè ní àmánátù àlẹ́ẹ̀lmíyà òun náà ni pé má fi ìmọ̀ jalè má fi mà ju jìbìtì má fi mà jamba àwọn èèyàn má fi mà pé dúdú ní funfun fún wọn má torí pé wọ́n rí wọ ní onímọ̀ láàrin wọn wọ́n wá ń pàtàkì rẹ kó wá wò pé ó ti di ọ̀nà jìbìtì ẹnìkan nu ìyá náà sọ̀rọ̀ rẹ̀ agbọ́ lórí social media ó ní nígbà táwọn wà nù sọ̀rọ̀ ọ̀gá ọ wa ní kí ni èjì àwọn ìyá náà lé ní sixty years ó wá ní àwọn ò kùránì tó ṣe dédé ọjọ́ orí àwọn that is over sixty copies yóò sì pè ní price yóò sọ price rẹ fún ọ ó lè ní five thousand ní ẹyọ that is five thousand lọ́nà sixty àkọ́bí yín kí ni rẹ̀. ń ra kùránì tó ṣe dédé ọjọ́ orí àkọ́bí wọn náà èyí tẹ kejì kejì kí ni éjì ẹ àbígbà yìí kí ni éjì ẹ wọn á gba gbogbo owó ń bá wọn wọn rẹ̀ sí wọn. àwọn yẹn rí i pé àáfàá lélẹ̀ yìí ó wá wò fi máa fi ó wá gbé e ìyá náà tó lẹ́ni náà ẹnìkan ṣoṣo òun náà ní o ó tún ní ẹni náà ó ní òun fẹ́ lọ òun lọ mọ́kà pé ká mú wá kóun fi bá wọn ṣe tàwa kóun fi bá wọn bẹ lọ. ẹnìkan òun náà ní o inú tó kù so wọ́n ní abéèrè ó béèrè owó fún tàwáàfù náà pé àwọn ń lọ hajj àwọn ṣe tàwáàfù táwọn ọmọ wa kóhùn bí báwọn ṣe kíni tàwáàfù. àárín gbogbo àwọn eléyìí nísìn ọ̀nà àti lu àwọn èèyàn jìbìtì lọ àti jàǹbá àwọn èèyàn lórúkọ ìjápa tójú àwọn èèyàn bá wá là tán bá rí i pé ẹ̀ ń skáàmù àwọn ni ẹlòmíwàá bí ń sọ pé òun ṣe ìsìláàmù máa àbẹ́lòmíì tí wọ́n fi rèkúrè yẹn rè tó jẹ́ pé òun lọ lé kí ó kò mọ nǹkan tí ń jẹ́ ìjà àfa àwọn ìwà jìbìtì ń lọ kò sí ọlọ́run sì fọ̀nà máa kó máa òdodo mi ìjọ tó bá jájà rí nǹkan kan lọ́dọ̀ àwọn kan ìwà òpin àwọn wa fi kéwù àti kí ni wọ́n fi sáàmù àwọn ni yóò bá ṣe kí ni yóò bá sọ̀rọ̀ padà tí màá ní kódà ìmí gan tó ní markaz torí pé kò mọ nǹkan míì ju ìranù yẹn lọ torí ẹ àwọn onímọ̀ àwọn gbọ́dọ̀ ní al-amanatu al-ilmiyya kọ́lọ̀ kò ṣe wá bẹ́ẹ̀. a gbọ́dọ̀ fi máa parọ́ a gbọ́dọ̀ fi jalè a gbọ́dọ̀ fi lu àwọn èèyàn jìbìtì a máa fi gbá àwọn èèyàn kódà kẹ́yìn ó tọrọ pé ẹ fún mi ó sì lóore fún pé kó máa ṣe kí ni kó fi kó máa gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn lórúkọ yìí máa lọ torí pé nǹkan yóò padà dọ̀tí Islam tòtòrí ẹ a ṣàkíyèsí onímọ̀ àwọn ẹni ni sùnyẹn ló fà tó ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala rí àwọn tó pọ̀ àwọn èèyàn lẹ̀ wọ́n ní wa minha annahu ta'ala ja'alahum shuhada'a wa hujjatan 'ala an-nas àwọn onímọ̀ yìí náà lọ́lọ́run ọba tó ṣe ní evidence olùjẹ́rìí lé àwọn èèyàn lórí níwájú ọlọ́run tó bá di jọ́ ọ̀gbìn bíi àwọn náà ni. so nínú ọlá tí lórí àwọn èèyàn wà á zàmà náà sa àmàlà bí amúrìdì ọlọ́run ọba wá ṣe kí ni ó wá fi ó wá sọ ọ́ di túláàsì fáwọn èèyàn pé àwọn onímọ̀ yìí lẹ gbọ́dọ̀ máa tẹ̀lé àṣẹ tí wọ́n bá ń pa yín Akbar àṣẹ táwọn onímọ̀ bá ń pa pẹ̀lú tí wọ́n jẹ́rìí sí ṣe tàwíìdì ẹ máa tẹ̀lé wọn ẹ máa tẹ̀lé wọn. فيقولون هم السبب في ذلك فيكون كل من عمل بذلك نالهم من أجره àwọn onímọ̀ ó máa pèpè sí tawhid gbogbo ẹni tó náà bá ti wá ń tẹ̀lé tawhid àwọn onímọ̀ ó máa wá gbalada lára ẹ̀ ó máa gbalada lára ẹni náà so àti àwọn nǹkan tó pọ̀ nínú àwọn tí ń tọ́ka sí ọlá tí ń bẹ fáwọn onímọ̀ so gbogbo onímọ̀ pátápátá gbọ́dọ̀ rí i pé àkọ́kọ́ nǹkan tá à ń pèpè sí òun náà ní tawhid bó làwọn èèyàn ṣe máa bó làwọn èèyàn ṣe máa ìjọ kan ṣoṣo ọlọ́run ọba Allah bó ni wọ́n ṣe gbọ́ ọ yé ó pàtàkì àmójútó náà àyà tó tẹ̀lé torí àsìkò. Thank you. Allah subhanahu wa ta'ala ni nígbà tọ́lọ́ wọn bá ti já mà pé onìkan lágbọ́dọ̀ máa jọ́sìn fún ẹ̀sìn wo la wá gbọ́dọ̀ máa ṣe lọ́dọ̀ ọlọ́run kí ni ń jẹ́sìn ẹ̀sìn wo la ń pè lẹ́sìn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá ní inna dina inda Allahi al-Islam ọlọ́run ọba ní ẹ̀sìn lọ́dọ̀ tòun òun náà ní ẹ̀sìn kí ni ẹ̀sìn Islam ọlọ́run ní ẹ̀sìn Islam lẹ̀sìn lọ́dọ̀ wọn ọlọ́run so ẹ̀sìn tá a máa ṣe nìyẹn Islam kí náà ń pè ní Islam ìsìláàmù ní kéèyàn ó gbà fún allah kó gbàfà fún allah kó ju ojú sẹ́lẹ̀ fún un kó tẹ̀lé àṣẹ rẹ̀ àti gbogbo àwọn nǹkan tọ́lọ́run bá bá pa wá láṣẹ ká mójútó ká máa tẹ̀lé gbogbo ń nẹ́bí bá mú wá fún wa ká tẹ̀lé eléyìí náà ní jẹ́ ìsìláàmù ká nẹ́bí wa muhammadu tó dé àwọn tó ṣáájú wa tí wọ́n jẹ́ mùsùlùmí òun náà làwọn tí wọ́n gbà fún ànábì tọ́lọ́run bá rán àtàwọn tó ṣáájú rẹ̀ tí wọ́n wá ń tẹ̀lé òfin tọ́lọ́run bá fi rán ànábì tó rán sí wọn bákan náà tí wọ́n sì ń gbà fàkọ́lọ̀ láti máa jọ́sìn fóun nìkan àwọn tí wọ́n ń pè ní mùsùlùmí nìyẹn so islam tàwa fẹ́ sọ pé ìtumọ̀ islam á ní al-istislamu lillahi bit-tawhid wal-inqiyadu lahu bit-ta'ah wal-bara'atu min ash-shirki wa ahlihi so islam ní kẹ́yìn ó jẹ́ ní tó juwọ́jú sẹ́lẹ̀ fún allah pẹ̀lú ìmáa pa ìmáa tẹ̀lé àṣẹ rẹ̀ àti òfin rẹ̀ ká máa pa á mọ́ wal sọgbẹ sọgbẹ sọgbẹ. islam ní kéèyàn ó ṣe Allah lọ́kan ṣoṣo ká máa jọ́sìn fún Allah nìkan ṣoṣo náà. bákan náà ká sì máa ká sì máa tẹ̀lé àṣẹ rẹ̀ ká máa pòfin ọlọ́run ọba láàmá. bákan náà ká sì tún jẹni tó já sí wípé abọ́pá bọ́sẹ̀ kúrò níbi ẹbọ àti àwọn kíni àwọn ẹlẹ́bọ yẹn ni pé àní ṣẹbọ a sì ní sọ̀pọ́ọ̀tì àwọn ẹlẹ́bọ lórí ẹbọ gẹ́gẹ́ bá àníṣe dáadáa sí wọn o ọlọ́run ọbọ̀ ní ká má ṣe dáadáa sẹ́ni tí kì í ṣe mùsùlùmí àbẹ́ni tó jẹ́ abọ̀rìṣà ọlọ́run ní ẹ má ṣe dáadáa sí o ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kó já sí pé ẹni yẹn kì í ṣe olùgbógun tì yín lórí ẹ̀sìn yín kì í ṣe olùgbógun tì yín lórí kíni lórí ẹ̀sìn yín tó a ṣe dáadáa sí wọn náà. wàhálà ń bá ẹni ẹni ọlọ́run ọba ní àwọn alẹ́dínà otul kitab àwọn yahud àwọn nasara wọn ò yapa wọn ò yapa láàrin ara wọn wọn wà lọ́kàn ṣoṣo tẹ́lẹ̀ àmọ́ ń gbà tí illa min ba'di ma ja'atuhumul àmọ́ ńgbà tí màá dé látọ̀dọ̀ ọlọ́run tí í ṣe alukur'an àti òjíṣẹ́ tá a rán sí wọn tó wá dé wọn wá yapa nítàbùsí zulman wàjáwúrán wàfàsàdàn wọn wá yapa àwọn kan gbà àwọn kan ò gbà torí pé àyàtà kọ́kọ́ kà síwájú yẹn ṣáìdà Allahu yẹn nínú rìwáyà míì tó jẹ́ pé lọ́dọ̀ àwọn àlùfáà mi ò ní àlàáfíà tá a bá nínú àwọn tàfàṣírù mi wọ́n ní àwọn méjì kan nínú àwọn àwọn àbárò sham àwọn àgbà nílùú sham ìlú sham àwọn yẹ̀wù ló wà ń bẹ̀. so àwọn tó jẹ́ àwọn àbárò wọn àwọn àgbà afá wọn méjì wá wá sọ́dọ̀ ànábì ní madina má ṣe wá dé má ṣe fẹ́ wọnú ìlú madina báyìí ìkan ni wá sọ pé ah ìlú táwọn fẹ́ wọ̀ yìí ó sì jọ ìlú ànábì tí àwọn rí ọ̀rọ̀ rẹ̀ kàbá ti ròyìn ìlú náà so ìrísí Madina kọ́kọ́ ń fi rinlẹ̀ fún wọn wípé ìlú yìí jọ ìlú ànábì táwọn gbọ́ròyìn rẹ̀ nínú síra wọn torí pé inú ròyìn ti ń bẹ lọ́dọ̀ àwọn Yehudi wọ́n ròyìn rẹ̀ pẹ̀lú pé yóò di nahali tàbí dùn bí àwọn agi ọ̀pẹ tàbí dùn pọ̀ ń bẹ́ẹ̀ tó gbà táwọn Madina sì ní nínú ìlú tí igi ọ̀pẹ dàbí dùn pọ̀ sí dáadáa ni tó bá wọn náà ti wá fẹ́ wọlé táwọn á rí igi ọ̀pẹ dàbí dùn lọ rẹ́rẹ́ á pẹ̀lú ìròyìn táwọn gbọ́ àti táwọn rí ó fẹ́ jọ lu ànábì ṣùgbọ́n àrẹ mọ́mọ́ náà ń bọ̀ wá bá tẹ́lẹ̀ ọ̀tá àwọn òtí máa bílù rẹ̀ ṣe rí nígbà táwọn á dé ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam àwọn ni àwọn ò béèrè lọ́wọ́ ànábì nípa wípé àwọn fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ rẹ̀ tó o bá dá wọn lóhùn ìbéèrè yẹn àwọn ò gbà Islam àgbà afa Yahudi ni wọn. àwọn abéèrè béèrè lọ́wọ́ ànábì sallallahu alayhi wa sallam pé ma a'zamu shahadatin fi kitabillah wọ́n ní ẹ̀rí wo ẹ̀rí wo ló tóbi jù nínú tírà Ọlọ́run. Ọlọ́run kan sọ àyàkálẹ̀ fún ànábì mi àyà ìbá sọ̀kalẹ̀ pé ṣáhìdà allahu annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilmi qa'iman bil qista la ilaha illa huwa al azizul hakim àyà yẹn tẹ sọ̀kalẹ̀ ànábì wá kàá fún wa bá ànábì ṣe kàá fún wa báyìí wọn kàn gba islam ni sonu àwọn tó gba islam nìyẹn àtàwọn míì náà tí wọn gbà àmọ́ àwọn míì wọn ni hmm, ànígbà wọn mọ̀ lọ́nà sọ pé wa ma ikhtalafa alladhina utul kitaba. ọlọ́run ọba ní àwọn alladhina utul kitaba àwọn tá a fún ní tíra wọn ò yapa láàrin ara wọn kán wá pín láàrin ara wọn kán pín yẹlẹyẹlẹ káwọn kan gbà káwọn kan má gbà àfìgbà tí ìmọ̀ dé àárín wọn ìmọ̀ yẹn wá pín wọn bẹ́ẹ̀ ni ìṣesí òdodo nìyẹn ṣẹ́rí tódodo bá dé kò sí bí òṣèlú pín in torí pé òdodo yẹn àwọn kan wà tó já kí wọ́n fẹ́ bódodo lọ àwọn kan ó sì máa lágídí pé no àwọn ò gbà ìyẹn lẹ́bi pé ń ṣẹlẹ̀ láàrin àwa mùsùlùmí náà tèbí mùsùlùmí kan náà ni wá kí wọ́n ní ń ṣẹlẹ̀ láàrin wa kí wọ́n á ní ń fa ìmọ̀ takora ẹni òdodo ni sísìn òdodo dé amódodo wa gbé báyìí kíní rí ìwọ ní ibẹ̀ kọ́ ni wọ́n fẹ́ lọ sẹ́mi wà lọ bí ìbàjẹ́ ni a pín àbá ní pín a máa pín automatically ìyẹn tí máa unite àwọn èèyàn ní òdodo ìjọ tá a bá ti ráwọn èèyàn tí wọ́n bá ti ń takò dodo gbogbo wọn náà ní takò dodo tán àwọn àpò kékeré ó kú láàrin wọn sókè pínpín ó ṣẹlẹ̀ bó ṣe máa ń ṣẹlẹ̀ náà nìyẹn òdodo máa ń pín yàn torí pé ńgbà tó dodo bá dé báwọn èèyàn lórí ìbàjẹ́ àwọn kan ó gbà fódodo àwọn kan ò ní gbà fódodo àwọn tó sì fẹ́ gbà fódodo yẹn wọn à ní jòdodo lẹ̀ nígbà tí Fíráùn àti àwọn èèyàn rẹ̀ tí wọ́n jọ pawọ́pọ̀ against anabi Musa ìgbà tí òdodo padà clear àwọn náà pín àbá nǹkan wọ́n pín because láàárín àwọn tó jẹ́ àwọn èèyàn rẹ̀ tó kó jọ àwọn aláwo rẹ̀ àwọn ológun rẹ̀ ibẹ̀ náà làwọn kan ti juwọ́ lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé àwọn tẹ̀lé Musa àwọn ò tẹ̀lé Firaun náà mọ́ Firaun náà ni a ẹ gbà fún. Firaun náà ni a ẹ gbà fún kí n tó sọ fún yín pé kẹ́ gbà ìdí mi ló yẹ kẹ́ tó kí n sọ fún yín pé kẹ́ gbà kẹ́ tó sí kí ni kẹ́ tó gbà pọ̀ sí òdodo kan ni pé òdodo kì í gbà bẹ́ẹ̀ òdodo òfin gbà bẹ́ẹ̀ ẹ lè tẹ ẹ bá ti ródodo ẹ ní fẹ́ rí ti ọ́dà lọ́dọ̀ ẹnìkan kó tó sọ pé kẹ ẹ gbòdodo má kẹ tó gbòdodo òdodo òfin gbà bẹ́ẹ̀ ó wá promise wọn pé pẹ̀lú pé ẹ gbà fún kí n tó pàmìtì pé kẹ gbà fún yẹn. màá gé màá gé ọwọ́ yín màá gé ẹsẹ̀ yín ní pàṣípàyọ̀ kí pè ní pàṣípàyọ̀ tó ń bá gé ọwọ́ ọ̀tún òun gé ẹsẹ̀ òsì tó ń bá gẹ́ lómi lọ́wọ́ òsì òun gẹ́sẹ̀ rẹ̀ ọ̀tún. náà. ó ní tó ń bá wá gé yín sábẹ́ òun tó wá lọ kàn yín òun wá lọ kàn wọ́n mọ́ ara igi ọ̀pẹ dàbí dùn òun lọ kàn wọ́n mọ́ ara igi ọ̀pẹ. nígbà náà lẹ́wàá máa bóyá èmi ni mo lágbára ni o bóyá Musa àtọ́lọ́hún rẹ̀ tẹ́lẹ̀ gbà fún ni o ẹ̀wà mẹ́rin tó lágbára ń gbà náà wọ́n rò parí so a rí i pé àwọn náà ta fẹ́ fàmí bẹ́ẹ̀ ni pé wọ́n pín àbí wọ́n pín wọ́n pín torí pé àdámọ́ òdodo kò fààyè gba wípé káwọn èèyàn má pín ìyá ọmọ yẹn bá a gbé síta ẹ lọ dáná níta bẹ́ẹ̀ bá ti rí rẹ̀ so àdámọ̀ òdodo fàyè gbà rú nǹkan báwọn kò fàyè gbà ọlọ́run wa tẹ̀síwájú náà. wà á ń yá ara ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tó bá fi lè ṣe kúfúrò tó bá ṣe àìgbàgbọ́ sí àyà ọlọ́run sí àwọn òfin ọlọ́run àwọn àlàyé tọ́lọ́run ọba ti ṣe tó clear tí gbogbo wa náà téèyàn bá wo téèyàn bá ro àròjinlẹ̀ tó sì wò dáadáa tó ló pé kò sí nǹkan kan tó yẹ kéèyàn jọ́sìn fún yàtọ̀ sí Allah ọlọ́run ní lẹ́yìn àwọn àlàyé àti àwọn ìyànnàná àti àwọn àmì wọ̀nyí ẹnikẹ́ni tó bá ṣe àìgbàgbọ́ sí àwọn òfin ọlọ́run àwọn àmì ọlọ́run láti fi gbọ́ ọlọ́run ọba gbọ́ láti máa fi ṣe Islam láti fi gbà pé Allah nìkan nìyẹn máa jọ́sìn fún àìsí nǹkan mi yàtọ̀ sí i ọlọ́run ọba ní kíni ọlọ́run ọba ní kó náà kó farabalẹ̀ máa retí ìṣirò níwájú wọn ọlọ́run dàtí ẹ̀san tọ́lọ̀ bá wá san owó yẹn báyẹn lẹ́sàn sẹ́sàn rí ni àbẹ́sàn tí ò ní dáa ẹ̀san tí ò ní dáa ni ẹ̀san abú ni sọ abẹ́lọ́run kó máa ṣì wá lẹ́nu tí ó gbẹ̀san abú wájú ọlọ́run náà. Thank you ọlọ́run ọba nílẹ̀ Muhammad tí wọ́n bá wá ń bá ọ jiyàn tí wọ́n ń bẹ ṣe fàǹfà lórí nta àfẹ́rẹ́ tí wọ́n fẹ́ juwọ́ lẹ̀ ọlọ́run má wulẹ̀ dààmú ara rẹ o faqul aslamtu wajhiya lillahi sọ fún wọn wípé èmi ń tèmi o mo sọ mí ti ara mi fún Allah mo jura mi lẹ̀ fún Allah láti máa jọ́sìn fún òun nìkan ọlọ́run ti rán mi sí mo ti ṣàlàyé mo ti jíṣẹ́ wàmà àlà rọ̀ṣúl ẹni tá a bá ránṣẹ́ kó jíṣẹ́ bá a ti rán an ló kan ọlọ́run wáyé tí wọn ò gbá ń tá a gbé ràn ọkọ kan ọlọ́run ọlọ́run níbí nìyẹn ọlọ́run wa ni wá sọ fún wa pé tí n bá sọ fún yín tẹ́ ẹ bá ń ṣe fàǹfà tẹ́ ń bá mi fà lọ́tún fà lọ́sì báwọn yẹn náà ṣe máa ń fa òdodo nísìnyí wọn ò rí tó kílẹ̀ báyìí pé tí ànábì sọ nìyí lórí àlámàrí yìí wọ́n sì máa fi ọpọlọ wọn máa fi dànù fà ọlọ́run ọba nílẹ̀ ànábì sọ fún wa pé tẹ́ ẹ bá ń bá mi jiyàn tẹ́ ẹ ń bá mi fà á èmi o mo jura mi lẹ̀ fún Allah wa man ittaba'ani àti àwọn tó bá tẹ̀lé mi náà. ọlọ́run ọba nílẹ̀ ànábì sọ fún àwọn tá a fún ní tíra àti àwọn al-ummiyin min àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀ akọ màákà nínú àwọn alárúbáwá ọlọ́run ọba ní sọ fún wa pé islam tún ṣe é ṣe tán láti gba islam kẹ́ gba islam. ọlọ́run ọba ní àwọn tí wọ́n bá gba islam láti máa jọ́sìn fún Allah nìkan ṣoṣo ní ìbámu sí ojú ọ̀nà àti ìlànà tí rẹ̀ Muhammad bá fi ṣàlàyé tó mú wá ọlọ́run ọba ní faqad ihtadaw wọ́n ti mọ̀ náà. وإن تولوا فإنما عليك البلاء ọlọ́run ọba nípa ìtawọ́lá o tán bá yarí tán la gidi tí wọn ò gbọ́ tí wọn ò gbà ọlọ́run ọba nípa innama alayka al-balagh in tó kàn wọ́n ni pé jíṣẹ́ bá a ṣe rìn ẹ̀ jíṣẹ́ bá a ṣe ṣe kí ni tó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá fẹ́ máa jíṣẹ́ ọlọ́run má fi tara rẹ̀ kún un ọlọ́run ọba ní fa innama alayka al-balagh kó o kàn jíṣẹ́ bá a ṣe rán ẹ náà ní tiẹ̀ torí ẹ ẹni tí ó jẹ dáhìá olùpèpè sójú ọ̀nà ọlọ́run onídìí àti máa fìtínà rẹ̀ kó máa sọ pé abẹ́ wá nǹkan abẹ́ wá kóńbí wá kóńbí wá kóńbí kó lè dùn rárá àníbi ẹ̀ ṣàlàyé bọ́lọ̀ ti ṣàlàyé nǹkan rẹ̀ bá anábì ṣe sọ ṣàlàyé bẹ́ẹ̀ sì ṣe sọ kó sì jọ́nà tí ọlọ́run fẹ́ ká gbà fi sọ kó o dẹ̀ jíṣẹ́ bọ́lọ̀ wọn bá ti fẹ́ kó o jẹ báwo lè máa wá àwọn ọgbọ́n kọ́gbọ́n kan ẹ wo iye àwọn ọgbọ́n táwọn èèyàn dá lónìí pé àwọn fẹ́ẹ́ fi àwọn èèyàn sí ìsìláàmù tó tó fi sọ àwọn èèyàn nù ìsìláàmù ni wọ́n láwọn fa àwọn èèyàn sí táwọn èèyàn padà táwọn ẹlòmíín padà pèpè ní pèpè táwọn èèyàn kírun mọ́ ẹ lè fẹ́ sọ kàrámà àáfàá kan nínú àwọn àlùfáà pé àáfàá ńlá ni wọ́n nínú àwọn àlùfáà ẹ wá fẹ́ sọ kàrámà àfa àná nítorí yẹ kẹ́yìn gan ó gbọ́ kẹ́ ẹ máa wò ó pé ṣé kìíní yìí sáfà wá àfa yìí ṣiṣẹ́ dá báyìí àfa lágbájá àwọn èèyàn máa ń sọ pé kì í kírun pé kì í kírun bẹ́ẹ̀ ní sì ń kírun kò sẹ́ni tó kírun tó ẹ máa má wọn àpèjúwe tí ó jọ pé níwọ̀n èyí kírun lóòótọ́ ẹ sì máa mú wá pé àfa kan lọ bá fa gbà wọ́n sọ pé èmi ni wá béèrè ni o àwọn èèyàn sọ pé ìkírun àbí mi ni wá béèrè kẹ́ ṣàlàyé ni o àbá wa ni ọ̀yà so mọ́ mi lẹ́yìn tó bá ṣe rí nǹkan má pariwo tó bá pariwo ọ̀yà wéré o ìjú rẹ ògbón tó bá rẹ ọgbọ́n pariwo nígbà tó so máa fa àgbà nígbà tó yá tí ó lajú wani allah akwa maka ni pé kódà ààyè ibi táàfà àgbà ti kírun maka báyìí tán ti dìde òun rí báyìí ẹ̀dàkọ̀ àbá àgbà nílẹ̀ Yorùbá àbá àgbà nílẹ̀ Ìlọrin àbá àgbà nílẹ̀ Ìbàdàn àbá àgbà nílẹ̀ Ọ̀fà àbá àgbà nílẹ̀ Èkó àwa ni ń bẹ láàárín yín ní Ìlọrin náà ń bẹ láàárín yín lọ́fà náà ń bẹ láàárín yín ní Ìbàdàn náà àárín yín náà ló wà lẹ́kọ̀ọ́ àárín yín náà ló wà lábẹ́kúta ẹ̀ sì tún sọ pé lọ kírun ní Mọ́kà kò sì kúrò láàárín yín ṣùgbọ́n làwọn èèyàn ṣe máa àwọn ọ̀tàn tó já sí pé táwọn tó já wọn kìfìrí gan bá gbọ́ wọn máa mọ̀ ẹ́ pé ẹ̀ ń skáàmù àwọn èèyàn ni kámá ti sọ pé àwọn nǹkan tí ò bá ìsìláàmù mu rárárárárárá tí ò sì fi wò yẹn ní ọlọ́run bẹ̀lẹ̀ tí wàá rẹ̀ nìkan náà tí wàá sọ pé àwọn kan náà ti ń bẹ tọ́lọ̀ sí bẹ́ẹ̀ fún sí o ó kẹ́ lè má tó táwọn ní o ọlọ́run sí bẹ́ẹ̀ fáwọn kan náà o òun náà sọ pé tẹ bá ara wọn náà táwọn ò kírun àwọn náà ń kírun ẹ̀yìn lè rí àwọn kan mọ̀ kírun subhanallah so islam lẹ́lẹ́ ń fi àwọn ìlànà súnfì yẹn pèpè sí at the same time ẹ lé àwọn èèyàn kúrò islam islam náà lẹ́lẹ́ pèpè sí pèpè sí kùránì àtòjẹ tó tà àtòjẹ tó tà àtòjẹ tó tà kùránì lẹ́lẹ́ pèpè sí pèpè sí pèpè sí táwọn èèyàn padà dẹni tí ń gbórí gbé apá gbé ẹsẹ̀ dúró dídí èèyàn ẹsìn lẹ́yìn pèpè sí kùránì àwọn nǹkan yìí èèyàn torí ọlọ́run ọba ní wallahu basirun bil ibad ọlọ́run ọba allah ọba tó rí nàrí gbogbo ẹ̀ dání gbogbo wa lọ́run ọba rí náà. ọlọ́run ọba ní dájúdájú àwọn tó ṣe àìgbàgbọ́ sí àwọn àmì ọlọ́run àwọn àlàyé àti àwọn àpẹẹrẹ tọ́lọ́run ọba fi lélẹ̀ sí ìjọ kan ṣoṣo rẹ̀ àti àwọn òjíṣẹ́ tọ́lọ́run ọba rán tán ṣe àìgbàgbọ́ sí i tán wá ń pa àwọn ànábì ọlọ́run nínú kìrá mi wa yuqatiluna an-nabiyyin kìrá mi nìyẹn ìyá àbúrò ní kìrá kò tí ì ṣe ní mo kìrá kìrá mi nìyẹn wa yuqatiluna an-nabiyyin wọ́n ń bá àwọn ànábì ọlọ́run jagun ìwà kìrá ilé Hafs wa yaqtuluna an-nabiyyin wọ́n ń pa àwọn ànábì ọlọ́run eléyìí ń jẹ́ tàwọn Bani Isra'il àwọn Bani Isra'il wọ́n pa tó tóbi forty forty seven nínú àwọn ànábì Ọlọ́run àbí forty three nínú àwọn ànábì Ọlọ́run sọlọ́ngọ̀ bá láwọn tí wọ́n ṣe àìgbàgbọ́ sí Ọlọ́run àti Quran àti ọ̀rọ̀ tọ́lọ́ngọ̀ bá sọ̀kalẹ̀ táwa tó ń pa àwọn ànábì Ọlọ́run. Wàhálà wọ́n tún wá ń pa àwọn tí wọ́n ń pa wọ́n láṣẹ pé á ẹ má ṣe bàjẹ́ ẹ má ṣe bàjẹ́ àwọn bàní Israẹli nínú ìlànà tí wọ́n ní pé ìgbà tá ń kọ àwọn ànábì Ọlọ́run wọ́n láwọn bíi hundred plus kan nínú wọn wọ́n láwọn bíi hundred plus kan àfa nísòro díẹ̀ nísòro díẹ̀ nísòro díẹ̀ ẹgbẹ́ rí ni àbí tí wọ́n láwọn bíi hundred plus kan nínú wọn sọ wọn wá sọ wọn pé akílẹ̀ tẹ́ pa àwọn anábì ọlọ́run náà bá tún pa àwọn yìí wọn náà èyí òun wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ alimohimu ni wípé àwọn bani Israel wọ́n pa àwọn anábì ọlọ́run wọ́n sì pa àwọn èèyàn tí wọ́n bá ń di wọn lọ́wọ́ bàjẹ́ nínú ìlànà àwọn bani Israel àní náà. wàá kúrú náà ní ìlànà kúrú náà ní ìlú ìlànà ìlànà ìlànà ìlú ìlú ọlọ́run ọba ní ìrẹ́ ànábì gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ fún wọn ní ìhò ìyà ẹlẹ́ta ìlérò tí ọlọ́run ọba ti tọ́jú kalẹ̀ fún àwọn èèyàn bẹ́ẹ̀ torí ẹ̀ àwọn tí ń pa àwọn èèyàn ti torí pé wọ́n ń pè wọ́n sójú ọ̀nà ọlọ́run ẹ̀ máa yẹ àwọn ẹlòmíràn tí àwọn kèfèrí náà ti pa àbá kan bẹ yóò báyìí náà ni àkọ́dún ni wọ́n ń pè é lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ wọn náà ni àwọn kékeré pa torí ni wọ́n ní lọ bá bá jìyà gan wọ́n jẹ jẹ torí pé wúwa ya amúrú bìlkì ní pépè sí islam pé tàwọn torí ẹ a máa ṣe a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tí ń sọ kó má fagídí báwọn èèyàn sọ ẹ̀yin tá ń sọ fún náà ẹ má dúró ni ẹ gbà ẹ bá ni náà. ọlọ́run ọba ní gbogbo orú àwọn tí wọ́n bá ní ìròyìn burúkú yìí lára gbogbo wọn gbogbo iṣẹ́ rí tí wọ́n bá wù kán ṣe láyé ó ti bàjẹ́ láyé àtàlùfẹ́ àmọ́ ó ti bàjẹ́ láyé àtàlùfẹ́ àmọ́ wọn lè jèrè ẹ̀ náà ọlọ́run ọba ní tó bá dijọ́ gbé ìdí alùkìyàmà ìyá ẹlẹ́ṣẹ̀ eléèrò tá a tọ́jú kalẹ̀ yẹn tí a bá ń fìyà yẹn jẹ wọ́n kò sí ẹni tí ó wàá gbà wọ́n lẹ̀ nínú ìyà níjọ́ gbé ìdí alùkìyàmà gbogbo tí wọ́n ń pè tí wọ́n ń sìn yẹn kò ní agbára ìkápá àti lè gbà wọ́n lẹ̀ nínú ìyà ọ̀rọ̀ so torí ẹ ọ̀rọ̀ ọlọ́run ọba lélẹ́yìí ká jìnà sí ìmá ṣẹbọ ìmá ṣe kèfèrí sí Allah ká nígbàgbọ́ sọ́lọ́run ọba Allah ká lè ba ará àlùjánnà wọ̀ ká lè rí ìyọ́nú rẹ̀ abẹ́lọ́run ọ̀tá ti ń bẹ nínú Islam àwọn ìrújú àti yòdòyìndín ayé àti ìṣìnà páńpẹ́ ṣẹ̀tọ́ọ̀nù tí máa ń múyàn téèyàn máa ń kó sí tá a fi máa ń kó lórí ìmọ̀ àjọsìn fún Allah ṣoṣo bọ́ síbi nǹkan mi ọlọ́run dákun má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa. àwọn tí wọ́n ń bẹ lórí abẹ́rẹ́ ìdáyà fún ọlọ́run bá ní fún wọn mànà àwọn tí wọ́n ti ń bẹ lórí ìmọ̀nà tẹ́lẹ̀ tí wọ́n sákò ń bẹ ọlọ́run dákun bá ní dá wọn padà ní ìdápadà tó dáa. ọlọ́lá ilaha illallah àwọn màyà wa tí wọ́n ṣe fi sabilillah lánàá eh, lórí ọ̀rọ̀ epo nígbà tá a sọ̀rọ̀ ń pa epo àwọn ọmọ ìyá wa tí wọ́n á fún wa ní owó káfí epo kódà wọ́n tún fún àfa olùkà Quran wọ́n tún fún ní owó náà so yóò lánàá náà bákan náà wọ́n tún fún àfa olùkà Quran ní owó wọ́n sì tún fún wa ní owó pé ká epo abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala àti àwọn ọ̀nà tí àwọn ẹlòmíràn tí wọ́n ń ná sí tọ́lọ́hún láwọn ọ̀nà míì láàyè yìí ni àti láwọn àyè ibòmíì abẹ́lọ́wọ́n ọba kó bá ní ṣàlékún dáadáa àfi sùn kálukú tá à ń torí ẹ̀ ṣe bọ́lọ́hún ọlọ́run dàpọ̀ mọ́sá ìṣe dáadáa fún wa lórí ọ̀làlá ilaha illallah ọ̀làlá hawla wàlá quwwata illa billah hàdà wa sallallahu